إن الحمد لله أحمده وأشكره وأستعينه وأستغفره وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أيها المسلم اعلم أنك لن تنال السعادة في خاصة نفسك إلا في تطبيق الشريعة الإسلامية على نفسك ولن يرتاح المجتمع وأهله إلا بالانقياد لهذه الشريعة الغرة وتلكم هي حكم الله المنزل ووحي الحق المرتل أيها المسلم طبق على نفسك هذه السعادة المنزل طبق على نفسك هذه السعادة المنزلة, المنزلة من فوق سبع سماوات أيها المسؤولون بطبقاتكم جميعا اقبلوا هذه الشريعة ومكنوا هذه السعادة الإلهية في دوائركم فإن بها استقرارا وأمنا وازدهارا لا مثيل له قال تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة أيها العقلاء أيها العقلاء من المسلمين وغيرهم لننظر فيما يجري حولنا وما جلب علينا بنظام الجاهلية الموسوم بالديمقراطية ولنتأمل ولنتأمل في ويلاتها التي لم ينج منها أحد لم ينج منها أحد منا الفقير والغني فيه سواء الكبير والصغير في عذابها وقد قال ربكم في كتابه أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا نعم يختلفون في ديمقراطي ديمقراطياتهم يختلفون في التضارب وعدم التوافق يختلفون في كثرة الكذب وإن الكذب سمة الديمقراطية وأهلها السيطرة والتحكم دأب الديمقراطية ودأب أهلها الضعف في القرارات وعدم الجدية في تنفيذها كل ذلك لون الديمقراطية ولون أهلها ومن هنا نضم صوتنا ونرفعه إلى المسؤولين ليهتموا بالرعية كما نعلن للرعية بأن يعطوا الرعاة حقوقهم أيها الرعاة من الرؤساء والحكام والوزراء والنواب اتقوا الله فينا اتقوا الله فينا اتقوا الله فينا واعلموا أنكم مسؤولون أمام ربكم عن كل واحد منا نحن الإنس ثم الحيوانات ثم الجمادات الموجودة تحت إمرتكم واعلموا أنه لا محامي لكم أمام الله ولا مدافع لكم أمام الخالق سبحانه وتعالى وقد رأيتم بعض أفرادكم يموتون ويدفنون لوحدهم وفي فترات الأزمات يتبين أو تتبين قدرة الحكومات وجديتها نعم إن الحساب والجزاء واقع بلا ريب وقد قال الله واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ọpẹ́ ni fún ọlọ́run a máa yin ọlọ́run a máa wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba ní gbogbo ìgbà bákan náà a tó máa tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ torí gbé ẹlẹ́ṣẹ̀ ni wá ẹrú ni ṣùgbọ́n bá ti jẹ́ ní ń ronú pìwàdà nínú yóò tó máa di àtúnbí níwájú ọlọ́run ọba ajẹ́rìí pé ń dá máa sí nítòótọ́ àyàfi ọlọ́run ọba wa nìkan náà ni kò ẹni tó tó sìn náà lẹni tí ò lọ́rẹ̀ ẹni tó tó sìn náà lẹni tí ò lọ́mọ ẹni tó tó sìn náà lẹni tí ò láya tó bá láya yóò ṣàbòsí tó bá lọ́mọ yóò sì jàǹbá tó bá ní bàbá yóò lò pàṣíà ṣùgbọ́n láwọn ọba ò ní gbogbo nǹkan wọ̀n yìí ló fi jẹ́ sí pé a máa ròyìn rẹ̀ pé kì í sọba alábòsí subhanahu wa ta'ala àtúnjẹ́rì pé ẹni tí ọlọ́run ọba rán sí wa ti ṣe ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rú sin ọlọ́run o kì í sọ ọlọ́run ọba o òjíṣẹ́ ọlọ́run ọba ni o kì í ṣẹni yẹ̀yẹ́ o òjíṣẹ́ ọlọ́run ọba bó ti yẹ bọ́lọ́run ti rán ó sì gbé àmánà yẹn pé nǹkan iṣẹ́ tá a fi rán àfọkàntán tá a gbé kà á lọ́wọ́ kọ̀ háìdí ẹ̀ kọ̀tọ́pọ̀ máa ń nìkan ní ara ilé ìhun nìkan ní tọ́ba háìdí ẹ̀ ní kò ní kíní àti ẹ̀ o ànígbà ìsìlámù o ṣùgbọ́n nítorí wípé ọlọ́run rán ẹni sẹ́yìn kọ̀tọ́ pé lárúbáwá nìkan ní kọ̀tọ́ pé bàbá òun nìkan ní kọ̀tọ́ pé ẹbí òun nìkan ní àmánà tọ́lọ́ ń gbé fún un ọjíṣẹ́ ìyára pójíṣẹ́ náà ló fi dọ́dọ̀ èmi àti ẹ tí ọba rí bá nì àwa náà ọba ti gba Islam òrìṣà táwọn bàbá Yorùbá ń sin ìwọ náà bá máa ṣe o àdúgbò fọlọ́wọn ọba anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run àti àánú ẹ̀ àti ìbùkún ẹ̀ kó tó máa bá anabi wa o àti gbogbo àwọn aráalé gbogbo àwọn sàábé rẹ mùsùlùmí òdodo lọ́mọ pé oríire rẹ o oríire gbogbo àlà ń àpèmọ́ra ẹni tá a lápè tèmídìre gbogbo ara fẹ́ ṣùgbọ́n lọ́mọ yìí pé oríire rẹ ń bẹ lọ́dọ̀ rẹ ọ̀wá lè rí oríire tí ń bẹ lọ́dọ̀ rẹ yìí ọwọ́ rẹ ò lè tẹ́ ọkàn máa dààmú lásán náà báwo ni ọwọ́ rẹ ó ṣe tẹ́ padà sínú kó lòfin lórí ara lórí bọ́ọ̀lù ń ti dáwọ́ nìkan ìwọ àtọmọ ẹ nìkan ní mi ò ní mi tó o bá lòfin ṣẹ̀ríà lórí ara rẹ wàá sórí rẹ o ẹlòmíà máa wòye pé ara wọn tó ń lòfin tó yẹ fún wọn kọ́lé ti gbà so rò pé kéèyàn kọ́lé lórí rẹ ni àyèmáyé ń tó kọ́lé tó lówó pa ń tó kọ́lé tó jẹ́ sí pé ọkàn rẹ̀ nú kódà yọ ọba ọmọ kò dé nǹkan mára ni tó ti kọ́lé ilé lọ́wọ́ àtẹ́lẹ̀ ọkàn rẹ̀ balẹ̀ yìí máa sùn dáadáa kọ́lé ń tán lọ́kàn tó o bá fẹ́ ṣoríire ayé nínú ara rẹ gangan nínú ẹbí rẹ gangan lọ practice ṣẹ̀ríà o kọ́ ọ máa béèrè pé kí lọ́lọ́run wí kọ́ ọ máa béèrè pé kí ni ànábì wa wí sallallahu alaihi wa ọ̀rẹ́ mi kan wà mo wá wa lọ èèyàn ńlá ni nílẹ̀ nàìjíríà yìí náà ni wọ́n wá wa wọn lọ mo ní mi ò ní dé sílé yín o mo ní hòtẹ́ẹ̀lì nìkan wọ́n gbà fún mi wọ́n wá nínú ilé àwọn ni kí n wá dé sí mo dẹ̀ ti gain experience pé tí mo bá travel tí mo bá dé sílé ènìyàn kì í pay for mi torí màá rírì kúrì màá gbọ́gbọ̀ kúgbọ̀ ilé ẹ̀ lọ́wà bákan náà mi ò tún ní free bó ti yẹ kí n free òun ti wá nílé òun náà ní kí n sáwà tọ ó sì jẹ́yàn tó ọ pàtàkì lọ́dọ̀ mi mo ń tó àáfàrà da eléyìí mo wá débẹ̀ mo wá díjọ́ kejì tí mo ń lọ ọ wá sìn mí dé airport mo wá dé airport mo fẹ́ wọlé mo fẹ́ wà boarding ọ wá ní kí n má tilẹ̀ jọ̀ ó ní ẹ̀rí nǹkan kan tí ọ̀dà ní ilé mi ó ní ìdí tí mo fi ní kẹ́ ẹ wá sun ilé mi náà òun mú mi wọnú gbogbo àyè lóòótọ́ mo ti bí ń fi lé hàn mí pé bóyá bọ́lá ń ṣe kẹ́hùn ni àsọfẹ́ kí n máa wo kí ni tọ́ta ko òfin ọlọ́run ọba ń bẹ̀ ó ní ń dákun kí ń dákun kí ń ṣàlàyé àléébù tó bá wà ń lé òun fún tí ọba ṣẹ̀ríà Islam ìyẹn ń wóríire fúnra ara ẹ̀yẹn ẹni pé ló ṣẹ̀ríà gbogbo àwọn aláwuyewuye ṣẹ̀ríà la fẹ́ lò afẹ́ lé kinní kan ìwọ gan tó sọ pé fẹ́ lo sẹ̀ríà yìí bá gbọ̀n rẹ̀ ń dán kororo ni nítorí tí ó lo sẹ̀ríà ni kọ́kọ́ lò lórí ara rẹ̀ náà bíjọba ò bá fún ọ láàyè sẹ̀ríà wọn ò di ọ lọ́wọ́ pé kó lò lórí ara rẹ̀ àbí tíjọba ló tú láṣẹ pé kó fánu gbọ̀n rẹ̀ tíjọba ló tú láṣẹ pé kó ọmọ kọ́lé rẹ̀ bó ti yẹ kó kọ́ tíjọba ló tú láṣẹ rẹ̀ pé kó ọmọ tọmọ rẹ̀ bó ti yẹ kó tọ́ ni eléyìí ẹ lọ́wọ́ máa pé a lè sóríire o àfi ká padà sínú sẹ̀ríà èmi padà síbẹ̀ o èmi sóríire o àwọn tó síwájú nínú àwọn sàhábà nàbì radiyallahu ta'ala anhu wọ́n padà síbẹ̀ oríire jẹ́ tiwọn o torí pé sẹ́tọ́lọ́ ń fẹ́ràn ànábì sallallahu alayhi wa sallam lọ́nà wa ma arsalnaka illa rahmatan lil alamin ní kí làwọn wá sí wa nàbì sallallahu alayhi wa sallam afẹ́ kó mú àánú wá báwọn ènìyàn ni kò sófin ọlọ́run kankan ti ń bẹ lórí ilẹ̀ tẹ́ bá ti lè sọ fún ọ pé sẹ̀ríà ló mú wa ẹ̀rí wà ń bẹ lọ́mọ pé wàláhì oríire wà ń bẹ ni tí ọba rí báyìí ajẹ́ sí pé wàhálà lọ́run fún ànábì ṣe fún àníyàn ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ fún wa sallallahu alayhi wa sallam. naam ẹ lọ́wọ́ mọ̀ pé community tá a wà kò lè da gbogbo ẹni la fi ń sọ ẹ ẹ lè rí tò gbogbo landlord association tẹ́ ń ṣe ìwò lọ́síwájú ìwọ ló mú wa tẹ́ ẹ bá ti lo òfin islam mẹ́ ẹ̀yin ẹ lo òfin islam ẹ tiẹ̀ tẹ̀sí ẹ wò ká dá alẹ́ ká tún sà ẹ fún alọ́dún kan ẹ já lò sí ẹ já ti à practice ṣẹ̀rí aládùúgbò wa yìí tó bá dọdún tó bá di ọdún tó tẹ̀lé ẹ̀yin kìíní náà lò tí náà wò tẹ́yìn náà bá lófin káwá ìyàwó tìra wọn ẹ dúpẹ́ fọlọ́wọn ọba púpọ̀ eléyìí àwùjọ ò lè dára o community ò lè dára àfi ká lo ká implement sẹ̀ríà ká lò ní ọ̀sán kí ọ pariwo àwọn aláriwo lẹ̀ ń dá wàhálà lẹ̀ ẹni tó bá fẹ́ sí dáadé ìyá announce ìwọ sá ẹ ẹ agree láàrin ara yín bá a ti fẹ́ sí ẹ bẹ̀rẹ̀ ẹ má gbé síta àwa la ní ariwo torí bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn ò lájú tó nǹkan gbogbo ẹnu mi gbà o ọ̀pọ̀lọpọ̀ wọn ò lájú tó nǹkan àwọn kẹfìrí nì wọn ò ti plan láti bíi thirty years sẹ́yìn kẹ́yìn tó máa gbọ́ pé ń sin kankan torí pé wọ́n láfojúsùn tiwọn máa wá Allahu Akbar Allahu Akbar láwọn máa pariwo káàkiri àdúgbò ẹ sì sí ní one percent tẹ́ fi achieve fún tẹ́ fẹ́ achieve. nàá àwùjọ ò dára o àfi ká lo sẹ̀rí ń bẹ̀ tá a bá lo sẹ̀rí à ń bẹ̀ wàláhì àlàáfíà làwọn bá dé ìlọsíwájú dé sádùúgbò nù àwọn ọmọ tí wọ́n máa bí ń bẹ̀ wọ́n máa dàgbà sórí dáadáa àdúgbò àti gbogbo ibi tó bá súnmọ́ àdúgbò nù wọ́n máa jàǹfààní ẹ̀ torí ìdí eléyìí rẹ mùsùlùmí ló sẹ̀rí à o lórí ara rẹ tíjọba rẹ ọba lò ẹlòmíràn pé àti lu sẹ̀rí à ìwọ gangan ń sẹ̀rí à níwọ̀ ọ wà nílé sẹ̀rí à ń tiẹ̀ lu sẹ̀rí à béèrè pé báwo ló yẹ kí orí béèrè pé báwo ló yẹ kọ́ ó ṣe béèrè pé báwo ló yẹ kí ìyàwó àbọ̀kọ kó ṣe béèrè òkú báwo ló yẹ ká jẹun oúnjẹ tó jẹ ńlé rẹ ebi ọmọ kó fi ṣẹ̀ríà jẹ ilé ìgbọ̀nsẹ̀ ilé rẹ ibi orí pé ẹ̀kọ́ ní kọ́ ṣẹ̀ríà gbogbo àwọn nǹkan àwọn yìí ẹ máa fojú kéré ẹ lọ́mọ pé kò ní jẹ́ ìfọ̀kànbalẹ̀ ọwọ́ àánú ilé yẹn tó o bá lo òfin ọlọ́run ọba kò sí ni ìfọ̀kànbalẹ̀ ọwọ́ à ń bẹ̀ o torí pé ọlọ́run ọba ó dùn ó tiẹ̀ o ò tẹ̀lé ṣe àgbákò nínú nǹkan tó wà ẹ̀yin aláṣẹ gbogbo yín látòkè délẹ̀ látòkè délẹ̀ gbogbo lẹ́fù tẹ wà tẹ pinra yín sí ẹ gba sẹ̀rí àláyè ẹ má lé orí ọlọ́run ọba jìnnà táwọn ẹ̀dẹ́ ènìyàn ẹ má tàpá ẹ má kọtí ikún sófin ọlọ́run ọba torí pé kíkọtí ikún tẹ̀ ń kọtí ikún sófin ọlọ́run ọba yìí ẹ fi ń kó bá wa aráàlú ni ìwúlẹ̀ wa ṣe tẹ ẹ rí ṣe báyìí náà ẹ gba sẹ̀rí àláyè ní gbogbo àyè ẹni tí ọba tẹ́lọ́rùn kó lu sẹ̀rí àti ẹ̀ náà ẹ fún alágbára láti lo òfin ọlọ́run ọba torí pé òun náà ni ó kàn fà àfọ̀kànbalẹ̀ òun náà ni okùnfà oríire òun náà sì ni okùnfà lọsíwájú fún gbogbo àwùjọ tá a bá wà ọlọ́run bá ní man amila salihan min dhakarin aw untha wa huwa mu'min ẹni tó bá lo òfin ọlọ́run ọba tó sì fi ìgbàgbọ́ sí ọkùnrin lọ́jẹ́ ni obìnrin lọ́jẹ́ ni o ọlọ́run ọba sọ pé ẹ̀san yín ni pé falanuhyiyannahum falanuhyiyannahu hayatan tayyiba ẹ lo easy life life tó dáa ọlọ́run ló mọ̀ sọ bẹ́ẹ̀ ọlọ́run nítorí ọba fààyè gba òfin ọlọ́run òfin ìmí ọlọ́run ọba ó lo ìgbésí ayé tọrọ hayatan tayyiba mẹ́bàá ní ká kí gègé bọ́ọ̀lẹ̀ ká máa túmọ̀ hayatan tayyiba tó ń jáde ilé ó kùn àlàáfíà rẹ ò ní di hẹ́gẹ́hẹ́gẹ́ ojú rẹ ó rí iná tó fi kú láyé etí rẹ ò ní di tó fi kú láyé hayatan tayyiba tó o bá ní nǹkan kan kò ní máa bàjẹ́ ìwọlọ́pọ̀ fẹ́ pààrọ̀ rẹ̀ hayatu tayyiba nìyẹn ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ní ọ́ ń dà láàmú lọ́jọ́ lọ́ta padà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́lómi ní kọ̀ ọ̀rọ̀ fún ẹlòmíì lọ́mọ ọmọ ọ̀rọ̀ fún ẹlòmíì níyàwó ìyàwó ọ̀rọ̀ fún ẹlòmíì lọ́kọ ọkọ ọ̀rọ̀ fún ó gbígbì sí ayé rọ̀ owó gan ọ̀rọ̀ fún ẹ ẹlòmíì fi mo ti ń pa ní lọ mo ti ń pa ní lọ ó ṣẹ̀sìn Islam ni falanu hiyannahu hayatan tayyib ó padà tí ẹ yẹ wò kó sọ pé kí lòfin Ọlọ́run wí kí lòfin Ọlọ́run yálà ẹ jẹ́ mùsùlùmí ni o àbẹ́ ìṣe mùsùlùmí tá à ń bá yín sọ̀rọ̀ ni o ẹ jẹ́ àwọn tí ń ṣẹlẹ̀ láwùjọ wa lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí àti ti ètò democracy àdánwò àgbákò òfò tí democracy tó kó wọ̀lú wa bá wa ẹ jẹ́ àwò wọlé náà tá a mọ̀ ẹ jẹ́ àwò láwòye sí ká sì ronú jinlẹ̀ sí nǹkan náà àdánwò tí democracy kó wa ẹnìkan kan ọ̀la ń bẹ̀ yàrá ní tálíkà nìkan ní ń jìyà olówó náà ń jìyà democracy àtolówó àti tálíkà àjọ ń pán àjọ ńlá iná democracy ni bẹ́ẹ̀ náà ni àgbàlagbà àtọmọ kékeré àjọ ń jìyà democracy báyìí o ọlọ́run bá ti sọ pé ẹ̀ máa jìyà rẹ̀ náà tẹ́ ẹ̀ bá ti kú mẹ́ tẹ́ ẹ̀ bá ní nàìjíríà ó da yóò da tẹ́ ẹ̀ bá fi ojú ọ̀nà ànù sílẹ̀ tùmọ̀ tẹ́ ẹ̀ bá fi ojú ọ̀nà ànù sílẹ̀ yóò máa wọ́ sèṣì yóò lè ra pẹtrol tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tẹ́ ẹ fọkàn sí pé èèyàn rí kánbọ̀ ó darí ìlú òun náà ni olórí orílẹ̀-èdè lásìkò tá a wà ní general muhammadu buhari gbogbo ayé màlẹ́ èèyàn rere àtọmọ kékeré àtàgbàlagbà lọ́mọ pé èèyàn dáadáa ni ṣàwárí ṣe kì í ṣàwọn náà o ètò àti irinṣẹ́ tá a kó wọn sínú ẹ̀ pé kí wọ́n lò láti fi tóòlù ṣe òun náà ni ọ̀dà kí ló wá sí ọlọ́run ti ní kò lè dá àfikẹ́ padà sínú òfin ọlọ́run ọlọ́run bá sọ áyà yìí fún wa tí wọ́n ronú jinlẹ̀ dáadáa ó lè mọ̀ pé ìlú ò lè dá aláì lo sẹ̀ríà ìwọ gángan ò lè dá nígbèsí ayé rẹ̀ àfi kó lo sẹ̀ríà. nǹkan ń pè ní dáadáa kò yá pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmíràn pé owó nìkan dáadáa nìkan ni dáadáa wàláì kìí ṣe bẹ́ẹ̀ tó o bá súnmọ́ olówó mìíràn ọ sọ pé ọlọ́mọdé ń lówó tó o bá súnmọ́ ọlọ́lá mìíràn ọ ń joyè tí àdánwò bá yẹ̀ dé tó sì mọ ṣe wà ẹ wòye sí kuraani tó jẹ́ òfin sẹ̀ríà yín ni ẹ wòye sí kuraani tó jẹ́ òfin ìsìláàmù ni ẹ rí i pé ó gún régé ó dúró dáadáa kò yẹ kò gbó ó ń kórìíre ni ẹnìkan ò ní mú àyà kan náà kuraani láti lò kò regret láyé ò ní regret níwájú ọlọ́run ọba ò ní kábàámọ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá wá lo ìlànà mìíràn tí kìí tètè àlùkùránì ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا tó bá jẹ́ sí pé wọ́n á lọ sọ pé ọ̀tọ̀ lórin ní tiẹ̀ olú alukur'an làwájàdú ọ̀dájú sáká ìtumọ̀ làwájàdú nu dúlè ọ̀rọ̀ yẹn ni làwájàdú kò gbọ́dọ̀ doubt àdáwò ọkàn bẹ̀ kí wá sàdáwò kékeré ikhtilafan kathira àdáwò tó kọjá àdáwò lẹ́ẹ̀mọ̀ kan bẹ́ẹ̀ náà ni democracy ló ní kó ní kí contradiction máa ṣẹlẹ̀ ẹni tí wọ́n lọ dá lánàá tó bá dòní wọ́n sọ fún yín pé ah kọ̀tẹ́ tó burú tó láyé wọn democracy ni nígbà tí èso òfin ọlọ́run ọba contradiction ìtógun lánàá lónìí wọ́n pè á kógó mọ́ democracy làwájáde òfin ìkìtìlá àfàǹkẹsì rà kẹsìrọ̀ tó lè kẹ́lẹ̀ irọ́ tó pọ̀ gidi táwọn fún mi ní kẹ́sìrà ni irọ́ tó pọ̀ tẹ́ bá irọ́ díẹ̀ a gbọ́dọ̀ fi ròyìn democracy ògidì irọ́ gbogbo gbà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn tẹ́ bá kójọ báyìí kẹ́ ẹ tó rí one percent tó jòdòdó ń bẹ̀ ẹ̀ sì wàhálà kì í sàwọn tó wà ń bẹ̀ ní ọba àjẹsán bá wọn òfin ló ń bà wọn jẹ́ ìlànà tí wọ́n rìn ní bá ti wọn jẹ́ ẹni mẹ́fà wò pé ṣé gómìnà wà dáa ni ṣé kíní wà dáa ni wọ́n lè dára ṣùgbọ́n irinṣẹ́ tí wọ́n ń lò kì í ṣe irinṣẹ́ tó dára ni ìgbà tí yàn lágbára dáadáa nísìnyí àwa ni kó gé igi ọ̀pẹ àwa fún ládàá àwa fún ní irin tí ò sí bí àdá àní kọ́ máa fi kọ́ máa fi gé igi ọ̀pẹ ẹ̀dá kan sí yóò rí gé kò ní rí èèyàn yẹn dáa ọkọ levi láti gégi yìnyín ṣùgbọ́n irinṣẹ́ tá a gbélé lọ́wọ́ kò lè ṣiṣẹ́ yìí exactly bẹ́ẹ̀ lọ́rọ̀ democracy ṣe jẹ́ àdánwò democracy o gbogbo ẹni tẹ́ni tẹ́ni sọ pé democracy lẹ́wà democracy lẹ́wà òfo lẹ́wà ọlọ́run ló pè bẹ́ẹ̀ o làwájọ́ bú fi ikhtilafan kathira. ẹ máa pàṣípàyọ́ máa bá yín láyé yín náà ni bí tẹ́ ẹ wo dáadáa sí abúlé máa kàn bí ẹ rò pé dáadáa ti sẹlẹ. ẹni tó wà lórí àga nísìn gbogbo aláwo pé èèyàn dáadáa ni wọn èèyàn dáadáa náà sì ni wọn gbogbo alámọ ṣùgbọ́n ní iṣẹ́ ọ̀dà ẹgbẹ́ ọ̀dà ìlànà ọ̀dà kó dání tí wọ́n ń àwọn democracy náà ni wọ́n ní ká jẹ gàba wọn náà wò sàkúnú ẹ olówó àná lóṣogbo òun náà lólówó lónìí báyìí olówó mi wà dà kí ló fà olówó àná nìbàdàn tí ọba kú ní àdìdì nse ètò ayé nu tí bọ́lá ń ṣe ayé nu sẹ̀rí àgbà báwọn jẹ gàba bẹ́ẹ̀ ni káwá fẹ́ dìde wọ́n sì máa fi ẹ̀mú mú mọ́lẹ̀ bàbá àtàlẹ̀ ò ah, ní gbérí o tó bá fẹ́ gbérí òun sì wọ́n yanjú ẹ̀ democracy nìyẹn nínú ìjọba sẹríà olówó máa pọ̀ ni bẹ́ẹ̀ nìkan bá kú gan-an á sọ pé nǹkan ò bàjẹ́ àwọn tí ó rò léjì wà nínú ìjọba sẹríà nínú democracy òun náà ni pé democracy ó jẹ́ káwọn aláṣẹ láṣẹ lọ́nà mọ́ wọn náà wo ohun tí ń ṣẹlẹ̀ lákòókò tá a wáyé àṣẹ wọn ò múlẹ̀ mọ́ kìí sàwọn náà ètò democracy nù síbi tí ló ti dá nìyẹn àwọn ará áfíríkà tá a ti yàyàkuyà mara wa lọ́wọ́ tán yìí síbẹ̀ náà lẹ kí òfin tọ́lẹ̀ ọmọ darí wa kò ṣèṣe wọn náà gbogbo àsìkò coronavirus yìí wọ́n ní lockdown àwọn èèyàn nínú lockup ni o yẹ ti dáhùn. àwọn ìjọba ní ẹ gbọ́dọ̀ lọ sí state kankan wọ́n ti ń lọ wọ́n sì ń pèrò ní garage ìbàdàn ìbàdàn ìbàdàn ìbàdàn èkó èkó èkó èkó èkó ìjọba ti ń bẹ́ẹ̀ ṣé ìrànlẹ́ nìkan kan tí ó gbọ́ ni. kò tó bẹ́ẹ̀ kò mú wọn lọ́fà tó bá mú wọn yóò ṣe kí ni ó lè yí lọ́wọ́ democracy àdánwò nìyẹn o. wọ́n ní ẹ máa lo face mask àwọn èèyàn gbọ́ ní mo dìde olórí ìlú bá pàṣẹ gbígbé ẹbu nínú yín ẹbu gbogbo ẹ àdáhùn kìí ṣàwa náà democracy àdánwò ni o wọ́n ti gba àṣẹ lẹ́nu àwọn aláṣẹ nínú àyín à ń ké sí gbogbo ẹ̀yin aláṣẹ ẹ̀ka wa kún o ẹ bẹ ojú ẹ̀yìn ẹ máa wà wá tẹ́ ń darí ẹ bẹ̀rù ọlọ́run ọba lórí wa ẹ fún wa lẹ́tọ̀ọ́ wa àwa tá ń darí náà èmi àtiwọ́ náà tá ń gbọ́mi yìí ẹ jẹ́ káwa náà fa láṣẹ ní kíni ẹ̀tọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàápàá jùlọ ẹni tí ọba jẹ́ lẹ́kọ̀ọ́ dáadáa kò ní rí sáìdì ara rẹ̀ sáìdì ìjọba nìkan ni wọ́n máa rí ah lórí burúkú làwọn ìjọba wọn wọ́n ń sepá wọ́n ń sàwó ó sì mọ̀ pé lórí burúkú wọn náà torí pé wọn náà ò sí ní jẹ́ ní kò kò sí. àjọ sẹ́ni àwọn máa ṣe tiwa fún wọn kódà kí wọ́n máa ṣe tiwa fáwa wọ́n máa sọ pé nígbà tíjọba ò ti ṣe báyìí èmi náà ní sọ tax sanwó tó ọba sí adìẹ léèrè o nígbà tí èso haramu náà ní ọsán mùsùlùmí nìyẹn o ìdíjọba bá ní o ṣe tí ọba ti jẹ́ haram tó ọba sí ẹlẹ́sẹ̀ ni ọ́ ṣùgbọ́n ẹ̀yin ìjọba wa ń pè yín látòkè délẹ̀ bẹ́ẹ̀ ti tóra yín nù ẹ bẹ̀rù ọlọ́run ọba lórí wa o ẹ lọ mọ̀ pé ọlọ́run bí yín léèrè nípa wa ní kọ̀ọ̀kan gọ́fúnà oyètọ́lá ọlọ́run bí yín léèrè nípa fábìl yóò bí yín léèrè nípa abdullah iye ọjọ́ tẹ́ ẹ lò iye wákàtí tẹ́ ẹ lò iye ìṣẹ́jú tẹ́ ẹ fi ṣèdájọ́ lórí wa ọlọ́run bí yín léèrè rẹ̀ wọ́n bá béèrè tàwé ènìyàn tán yín yóò tún bọ́ sórí àwọn ẹranko tí ń rìn kiri tẹ́ ń fojú kéré mu ọlọ́run obìnrin léèrè ń pa wọn ilé tá a kọ́ àwọn nǹkan ìní wa nǹkan ìgún wa tí ò lẹ́mìí lákòókò tẹ́ ẹ lò ọlọ́run obìnrin léèrè náà ẹ wá wo iye èèyàn tí ń bẹ lábẹ́ president ọ̀nà abo ni ó gbà wájú ọlọ́run ọba ẹ wá wo èèyàn tí ń bẹ lábẹ́ gómìnà àwa yìí lásán tá máa lásán a ti tó ọ lẹ́rù wọ gómìnà báwo wá ní gbogbo state látòkè délẹ̀ ọlọ́run ó bi yín léèrè nípa wa ní kọ̀ọ̀kan ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ fún wa tẹ́ ẹ bá fún wa tẹ́ ẹ rò pé ẹjẹ́ gbé kò gbé níwájú ọlọ́run ọba o kò sí àṣegbé níwájú ọlọ́run ọba wattaqu yawma ẹ bẹ̀rù ọjọ́ kan tó jásí pé ibi ọ̀rọ̀ rẹ bá jásí náà ni ó máa jásí lọ turja'una fihi ila Allah tẹ́ padà wá bọ́lọ́wọ́n ọba thumma kí ti pítọ́ bá dọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ọ lọ fírílẹ̀ no tuwaffa kullu nafsin ma kasabat gbogbo sẹ́ẹ̀tì òyìn ṣe á ní ẹ̀san rẹ̀ kì ṣe pé yóò reduce tuwaffa túwàfà ìtumọ̀ túwàfà ni pé kò ní dínkù kankan á fún yín pé pérépéré kò sí lọ́yà kò sí aláfẹ̀yìntì kankan níwájú ọlọ́run ọba wahum la yublamun ọlọ́run náà ní sàbùtì fẹ́ẹ́ nìkan kan jọ náà ọlọ́run abẹ́ọ́ àtàwọn tí wọ́n ń darí ọlọ́run ọba kó tán àwọn náà sí àwọn tí wọ́n ń darí wa náà ọlọ́run bá wa tán àwọn náà sí gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ láyé yìí ọlọ́run kọ́lá wa ń bẹ o kó gbé wa jẹrí àdánwò yìí kó gbé wa lékè kó gbé wa fọ àdánwò yìí rú kó sì là wá kúrò níbẹ̀ ọlọ́run lọ́ba tí máa ń láàyàn kọ́lá wa òun ni asalaam salimna min kulli su'in wa dhur innaka ala kulli shay'in qadir gbogbo mùsùlùmí òdodo ẹ ká lọ́ọ́ máa pé ìjọsìn kan súnmọ́ wa báyìí tó sì yẹ ká má fetí pàlà bẹ́ẹ̀ ká má múra mùsùlùmí ọ̀gbọ́dọ̀ jẹ́ tí ń ti ń ṣẹlẹ̀ láwùjọ kókó bá nípa ìjọsìn tiẹ̀ òun náà ni Eidul Adha ọdún ti súnmọ́ wa àwọn ìjọsìn tá a ṣe níbẹ̀ kálukọ́ lọ máa kẹ́kọ̀ọ́ ẹ̀ báwo la ṣe ṣèjọsìn méjèèjì ìjọsìn tá a máa ń fẹ́ jẹ́ ṣe dídùn nǹkan ìjọsìn tá a máa ń fi ara ṣe òun náà ni Salatul Eid ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ kálukú múra bá ti máa ń sọ fún alọ́dọọdún nìyí múra láti pẹran ọdún léyà ẹnìkan ìwọléyà o ẹ̀ ń fi máa fẹ́ wọléyà kò sí wíwọléyà مورا اوفا جوسن فلان بان الله با يوسن الله فلان واخر دعوانا الحمد لله الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله حي على الصلاه حي على الفلاح قد قامت الصلاه قد قامت الصلاه الله اكبر, الله أكبر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 وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل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 أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر